adá ọpẹ́ fún ọlọ́run a fi ẹ̀mí ìmoore hàn sí lórí àwọn oore ọlọ́kan òjọ̀kan tí ó ṣe fún wa abẹ́lọ́run bá subhanahu wa ta'ala kò ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa bákan náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí kò ní fìgbà kan dúró fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ pé òun náà lọ́lọ́run fi ṣe ìkẹ́ gbogbo wa fi ṣàánú wa ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo náà ní àpapọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala nínú suratu rum aya 41 ń bá wa sọ̀rọ̀ pé ní zahara alfasadu fil barri alfasad aburú ìbàjẹ́ ó ti fọ́n káàkiri ayé ó ti fẹ́ káàkiri orí ilẹ̀ filbari ó wà lórí ilẹ̀ walbahari bákan náà ló wà lórí òkun ó wà lórí odò yẹn pé kò síbi tí ìbàjẹ́ ò tí ìsímọ́sìn ó ṣe wà ńlẹ̀ bẹ́ẹ̀ náà ló wà lórí odò kódà táyàn bá ń lórí òfurufú ìbàjẹ́ náà tún wá ń bẹ́ẹ̀ sí ọlọ́ni bímọ kásábàt aidin nas ìbàjẹ́ yìí táwọn èèyàn fọwọ́ fà náà ni àwọn èèyàn ni wọ́n ń dá ìbàjẹ́ lẹ̀ torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá ilẹ̀ fún wa ó dáadáa ó dáa pé ìyẹn fi ń sọ fún wa pé wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba tó nílẹ̀ ti dá dáadáa tó ṣe nǹkan rẹ̀ tó dáa tó pé eléyìí fi rí apé ní ìbàjẹ́ tá a bá rí lórílẹ̀ ọmọ èèyàn náà ló fà á kò ń ṣe pé ní bó ṣe wà nípìnlẹ̀ nu ìbàjẹ́ yẹn wá káàkiri gbogbo agbègbè ló wà gbogbo ààyè náà ní ìbàjẹ́ wà tí ìbàjẹ́ bá sì ti pọ̀ nítàmọ̀ sí al'amnu ìfọ̀kànbalẹ̀ ìrójúráyè ìfẹ̀dọ̀ lórí òróǹro yóò wọn láwùjọ tí ìbàjẹ́ ti pọ̀ ìbàjẹ́ tí àwọn èèyàn ń ṣe lórílẹ̀ ẹ̀yẹn ẹrúsìn ọlọ́run oníranran ni ó wà nú wà ó wà nú àdìsọ́kàn ó wà nú kátàkárà wa ó wà nú ìbálò wa ó wà nú ìmúra sí wa tó yẹ pé ní oríṣiríṣi ọ̀nà yìí náà nìbàjẹ́ tí ń wá àárí bàjẹ́ nínú ilé àárí nínú ọ̀nà àárí ibi iṣẹ́ ìmí nǹkan ń bẹ pé ibi tó bá jòkó sínú ilé ẹ pé òun ní jáde lé ìbàjẹ́ wà bẹ́ẹ̀ ìbàjẹ́ tó rin ní kásọ ní ìbàjẹ́ èyí tí wọ́n á gbé bẹ lórí tẹlifíṣàn ní kásọ ní èyí tí wọ́n á gbé bẹ lórí sẹ́ẹ̀tì tó ń lò tọba lọ ta tẹ́tẹ́ lé wọ́n gbé tẹ́tẹ́ báyìí lórí sẹ́ẹ̀tì ẹ o ní kò ní ìdíkọ lọ́dọ̀ àbájẹ̀bú sáti tẹ̀ nǹkan báyìí náà ni ọ máa jẹ iye owó báyìí lọ́ fi ṣe tọba lọ jáde ọ máa gbọ́ lórí rédíò rẹ ọ máa rí lórí tẹlifíṣàn rẹ ó mẹ́ pé ní gbogbo ibi téèyàn bá wà náà ẹ̀nà tí ń gbé bàjẹ́ wa bá ń sì kéèyàn sì máa fọ́n bàjẹ́ ká ìtọ́nà wa subhanahu wa tí ò fẹ́ ni ọlọ́ni iná lẹ́dínà yòhìbúnà à ń tẹ̀ṣí àlìfà híṣàtò fi lẹ́dínà àmànù ọlọ́ni gbogbo àwọn tí ó máa ń dùn mọ́ tí wọ́n ń fẹ́ àbí táwọn náà ń kópa láti máa fọ́n bàjẹ́ ká fi lẹ́dínà àmànù láàrin àwọn olùgbàgbọ́ òdodo tí ẹ bá fọ́n bàjẹ́ ká láàrin àwọn tí èso lahum azabun alimun fi dúníyà wal akhirah ìyà ẹlẹ́ta ìró ma bá wọn láyé bákan yóò bá wọn lálùkìyàmà inú ìyátayé òun náà ni pé ní ibi tí ìbàjẹ́ bá ti wà àìrójúráyè ò ní símbẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò ní símbẹ̀ iná ni gbogbo wa náà rílé ni síbàjẹ́ ká lù ká múra ní ká sọ ní ní ìtànẹ́bí àwọn sọ́lá ń ti sọ̀rọ̀ ẹ̀ fún wa kó tó kúrò láyé anábi ní sunfani minan nas àwọn ìran èèyàn méjì kan ń bẹ lámù àrọ̀ ọ̀húnmà èmi ò tí rí wọn kò sì sí láyé mi ìtànẹ́bí sọ ní pé àwọn ó padà mọ́ dé yóò padà ṣẹlẹ̀ nígbàtánẹ́bí ó sọ àkọ́kọ́ ó ní àwọn kan bẹ wọ́n mú ọ̀pá dání kàdínábìlì bakọ̀rọ̀ bí irú bí irú màálù báyìí lọ́pọ̀ rí yẹ̀dìrìbú nàbí àná sámọ̀ fi lu àwọn èèyàn òun náà wà láwọn tó ń bọ́ padà ní ìsìn láìsẹ̀ wọn ó lè lágbèrò ló ó lè ní kíní kẹ̀tọ́ kan ló ń jà fún láìsẹ̀ tí ó sì máa lu àwọn èèyàn anábì ní irú wọn padà pọ̀ bákan náà èkejì ìran èkejì níní àníṣà àwọn obìnrin kàṣíyàtì tí wọ́n wà sọ kódà ó lè jẹ́ pé aṣọ olówó ńlá ni wọ́n wọ̀ tí ó wọ́n kọ́sọ́pọ̀ ní wá sọ ṣùgbọ́n má ṣe wá sọ yẹn náà àríyá oníhòòhò ni wọ́n ìjẹ́ yìí jẹ́ mọ́rin ṣe àgbójú sókè ká tó mọ orú ẹ̀ mọ́ sí ké ibo nílẹ̀ tí ń ṣẹlẹ̀ o ẹ̀rígbẹ́ tó ti fọ́ káwùjọ kálukú wa ni anábìnrin kan máa bẹ nínú àwọn obìnrin kasiat wọ́n wá sọ tó ń ti bẹ́ẹ̀ náà àríyá tó ní òò ní wọ́n tó gbogbo aṣọ tọ́wọ̀ ọgbọ̀n tó náà bó náà ní ó tó mọ̀ síta ilat ma wọ́n máa dásọ́ tún dásọ́ sí wọ́n máa rìn bọ́ ṣe ara wọn sọ́lẹ̀ ní irú àwọn èèyàn méjèèjì yìí wọ́n ní àlùjánà torí pé nínú bàjẹ́ tí ó padà ti múranú àìmọye ìbàjẹ́ tí ń wá látàrí eléyìí tí ń ṣẹlẹ̀ lójú títì ni tí ń ṣẹlẹ̀ nínú mọ́tò ni tí ń ṣẹlẹ̀ nínú tí àwọn èèyàn ń fojú rí bẹ́yànú tẹlifíṣàn ni àbínú àwọn nǹkan tá ń lò náà ni wọ́n fi polówó rẹ̀ obìnrin oníhòòhò náà fi polówó síbẹ̀ áfíìlì masirahiyat àbáwọn atáláwọn

bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin náà tó yẹ pé ní ìtàn ní àfibò òwò wa tí í ṣe ṣòkòtò àwọn èèyàn ó yẹ kúrò níbi tó yẹ kó wà ibi tí ó yẹ kó dé lẹ́sẹ̀ ká máa tẹ̀mọ́lẹ̀ ibẹ̀ náà jẹ́ kó tẹ̀mọ́lẹ̀ ibi tó yẹ kó bò lókè á máa fòwúnlẹ̀ kó máa hàn lẹ̀ ní ìtí ń ṣe pé ìwà ẹranko ni ara àwọn ìbàjẹ́ kan tí Ọlọ́run subhanahu wa ta'ala tí kò fẹ́ táwọn èèyàn ń ṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa lídìí sí wàhálà fìtínà láwùjọ ló máa lídìí sí àwọn mùsíbà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wà má asọ́ọ̀bàkùn mí mùsíbàtìn gbogbo àjálù tó bá wò ó bá yín ẹ̀yin èèyàn fábímọ kásábàtì àìdí ikùn ẹ̀yin náà lè ń fọwọ́ fa o látara àwọn ọ̀wà ọ̀daràn ìwà àbàjẹ́ tẹ́ ń wù lórílẹ̀ ní bímọ kásábàtì àìdí nas ní táwọn yẹn fọwọ́ ṣe ní ọlọ́ni fọ́nmà kásábàt àìdíkù ite ń ara yín fà o wọ̀yá àfà ń kẹsì ọba aláàánú lọ́lọ́run ọba alámojúkò ni ọlọ́run lọ́pọ̀lọpọ̀ rẹ̀ gan fún yín ni bẹ́ẹ̀ sì ti múra báyẹn ṣe sọra wọn di ẹni wọn ti níbi tí àwọn kátà tẹ́tẹ́ ní ká sọ ní tẹ́gbẹ́ kò fẹ́ ẹ̀sọ́ orígun kan láwùjọ wà yíta àti ní mọ́ rí mọ́sí ara wà bàjẹ́ kan tí ọlọ́wà subhanahu wa ta'ala tí sọ fún aná al-Qur'an pé innamal khamru wal maisir wal ansab wal azlam ọtí mímú wal maisir tẹ́tẹ́ títa àbí ìmọ̀ gbére ẹ̀lùmọ́ni òrè ohun rẹ̀ kẹ́bọ̀ ń gbẹ́sí kan àbákọ́ nìkan rẹ̀ tó fi yé pé ìbàjẹ́ ó padà wá débẹ̀ páyọ̀ padà fẹ́ máa lọ ọlọ́ni gbogbo ẹ̀rí jísún ìdọ̀tí ni ẹ̀gbin ni mìnà amẹ́lì ṣèitọ́n èṣù ní ma ń kọ́ yẹ̀kẹ́yàn ṣe yọ ìtọ́lọ wọn wá pè ní nǹkan èṣù yìí ilé èṣù làyẹn wá ń kọ́ káàkiri àwùjọ ń sìn máa ba lóríta máa ba tọba kọ́ ṣọ́ọ̀bù ńláńlá mi lé ní pé àwọn tọ́mọ ta ń bẹ̀ yóò di pé àwọn kíníkà bet náà ní tọmọ dé bẹ̀ àwọn wọn náà wá ń tájẹ mọ́ sí báwọn èèyàn náà ni ẹni ṣe èṣù àwọn apọ́ pé nǹkan èṣù ni a ti jẹ́ kó mọ́ ọ̀pọ̀ láwùjọ wá sí gbogbo tí wọlé bá ti ń ṣẹlẹ̀ kò ní sí dáadáa mẹ́ tó pé ìwà àbàjẹ́ làwọn èèyàn ń fẹ́ káyìí ìtọ́nà fọwọ́sí ọlọ́ọ̀ni mi ni fájítẹ̀nìbúhu ẹjìnà sí làálàkùn tó fìlẹ̀ hàn kẹ́lẹ́ bá jèrè wájú ọlọ́run ìtumọ̀ eléyìí ni pé tẹ́ ẹ̀ bá wá fèrè jẹ́ o tẹ́fẹ́ wa nu yílà yílo ẹ̀mọ̀ ta tẹ́tẹ́ kò wá sẹ́ni tí èta mọ́lé ní àwọn ọ̀dọ́ la gbọ́ pọ́ńpa tẹ́tẹ́ sí ẹ́ ní láyé jọ ẹ̀rẹ́ lómi eyín ó ti máa bọ́ lẹ́nu rẹ̀ ó ní ìnọbi bàbá àjẹ̀búnu ìnọbi náírà bẹ́ẹ̀tì nu ìnọbi eh, eh, kíníkà náírà bẹ́ẹ̀tì gbogbo oríṣiríṣi táwọn èèyàn ń ta lé a gbowó lọ́nà haram ìdẹ́wọ́ rọ́bẹ̀ mọ́ lálùbáríkà ògbélé wa di tó fọ́nká láwùjọ wa lẹ́nu bákan lọ tí múmú nínú àwọn tó kún lẹnu. sì máa ń sọ nínú ẹ̀sìn pé ní alhamuru ọtí tẹ́rí umul khaba'ith ó níyà gbogbo àwọn yòókù ibi tó bá ti mutí ń ibi tó bá ti tí ò yẹ kó máa jáde lẹ́yìn mùsùlùmí yóò ṣẹlẹ̀ ń bẹ̀ ibi tó bá ti mutí nǹkan wà ọ̀daràn yóò ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀ lè ráwọn èèyàn kan máa mutí kó jẹ́ pẹ́ ní eré náà jẹ́ torí pọ́lọ́ ní iṣẹ́ tó ń ṣe mìíràn amẹ́lì ṣètọ́ ní irú tí èṣù ní asọ̀yẹn dòmùgọ́ asọ̀yẹn dídìdìrìn asọ̀yẹn dẹ níwà bàjẹ́ lórílẹ̀ gbogbo eléyìí inú tí ń ṣẹlẹ̀ láwùjọ nu kanú àwọn ọ̀jọ̀gbọ́n ní èjìtẹ́nìbò kámúrata in fata jina zote mumutu wabajenya gidi kaifa yese ali ljununi min akol ento bani la kai to dakpe to kun le le loma duabi bo no se alo fo ara le yawere toro lati ya o fara he yawere ni nti o ye ko so lojo nu alo abi to ba ti mutan yo mo so so kuso ibi ti o ye ko ni si yo mo ni sibe iwa ti o ye ko wu yo wu nu amo yo ti na ni ka mo go wa nu abajenu tó káàkiri gbogbo àwùjọ lẹ́ni nínú àwọn nǹkan tí ẹ̀sìn ò ni torí tọ́lọ̀ fi ròyìn ànábì ni pé yuhillu lahumu tayyibat gbogbo tó bá dá lọ́lọ́nà kánàbí wá fi múlẹ̀ fún wa ká máa ṣe wa yuharrimu alayhimul khaba'ith gbogbo nǹkan tí ó dá yọtí múmú tẹ́tẹ́ títa sínà ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ni kí ànábì àbùsà sálá wọ́n ni pé ní gbogbo ayé ń sìn náà ti ń fagbó gbogbo ayé náà ti mutí gbogbo ayé náà ti ta tẹ́tẹ́ ẹwà nílùú òròjú tí gbogbo orúkẹ báyìí ṣe ń tẹ́sì fọwọ́ sí ni ẹ̀yìn wá ń gbé kúrò ní táyọ̀ máa fojú àìdáwò wọ́n wá ń lọ modernize ẹ̀ wọ́n ń lọ gbàwé fún lọ́dọ̀ ìjọba gan táyọ̀ amẹ́ríkẹ́ tó fẹ́ ti ṣe yóò iṣẹ́ tó dáa ni ibi ilé ọtí lẹ́ẹ̀tì rí ilé ijó pé tó yẹ pé burúkú ni wọ́n wọ́n pe ẹni tí ó wọ́n hò tí ó sira rẹ̀ lẹ̀ tó ní tún amọjó láti mọ sọ̀sọ̀kúsọ mẹ́ gbogbo ilé ìdẹ́mi tó káàkiri àwùjọ wa ní kí láàyàn kọ́ káàkiri lè ilé ijó ni ilé òhò ni ilé ọtí ni ilé zina ilé tẹ́tẹ́ táwà tó mọ rẹ lòmíì náà tó jẹ́ mùsùlùmí tó pọ̀ jáńtẹ́rẹ́rẹ́ tánà tó mọ lọ bá wọn ṣerú nǹkan báyìí gbogbo eléyìí àwọn ìwà àbàjẹ́ tí Ọlọ́run subhanahu wa ta'ala tó lókúnlẹ̀ náà ni ẹ̀yẹ ló sin ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ kí mùsùlùmí sá fún ni bákan náà lórí gbígbọ́ kò fẹ́ síbi téèyàn ti ní gbọ́ kódà bọ́ ọlọ́ọ̀ ní gbọ́ sẹ́ẹ̀tì wọ́n sá lo sẹ́ẹ̀tì wọ́n tó bọ́ gbé síbẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni orin gbígbọ́ ní táwọn àfẹ́ ní ìṣíwájú wa sọ ó ní pé àlìgínà orin gbígbọ́ ẹ̀yúbìtùl nìfàkfìl kọlì ìmọ̀ ń sọ̀yàn di mùnáfìkì ni ìmọ̀ ń sọ̀yàn ẹni tí ò dáńtọ́ ẹgbẹ́ ní ti bá ń gbórin ẹ ní kọ àyà ọlọ́run ọba àbí kẹfọ̀rọ̀ ọlọ́run kẹsàlàyé rẹ̀ fún kó wọ̀ létí ọkàn rẹ̀ onífẹ́ lọ́bẹ̀ onífẹ́ gbọ́rù nǹkan báwọn àwọn nǹkan burúkú tí máa ń gbọ́ náà ni ó fẹ́ kó máa gbọ́ lọ́lọ́ba wa ó ní wà ó wà nú àwọn èèyàn man yashtari lahwal hadith tẹ́ pé báwọn máa fowó ara wọn kàjọ ní hadith àwọn nǹkan orin àwọn nǹkan liyudilla nasa bi ghayri ilm láti lè bá fi sọ àwọn èèyàn nù wọ́n ní eléyìí tí lele, lélẹ̀ olórí mùsùlùmí lélẹ̀ gbogbo ànúlù pátá sànúlù sí nǹkan kódà kó jẹ́ pé ń tọ́ ọsọ lẹ́nu dá ní tẹ́sí wo fọwọ́ sí ni torí pé ń tá mọ̀ ní àwọn nǹkan orin báyìí irinṣẹ́ èṣù ni inú tí èṣù sì ti lérí lẹ́ka gbọ́n fi sáàrin àwọn ẹnu ènìyàn ó ní máa gbọ́rù nǹkan báyìí gbogbo eléyìí náà tí ò bá mú ní mùsùlùmí gbọ́ ẹ níbi tí èèyàn ti ń gbọ́ orin tó kúndùn orin bóyá pọ́rọ̀ ọlọ́run ọba ní yìí tí ṣètò tó dóní o yìí tí wọ́n sọ fún lọ́rọ̀ òdodo tí èsè tán fi bá ṣàwàdà bóyá pọ́rọ̀ ọlọ́run ọba tán pé kí lọ́lọ́run wí kí lánàbí sọ tí ó wà wọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ létí torí pé gbogbo nǹkan pátipàti títí ń gbọ́ yìí kò ní jẹ́ kó fẹ́ gbọ́tọ̀ ọlọ́run ọba mọ́ ìyẹn ló fà fẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí irú àwọn nǹkan tí ò bá ń báyìí eléyìí náà inú tó fọ́n ìbàjẹ́ káàkiri ni tọba rí sí tọba gbórí sí àti táwọn èèyàn gbédè tí ń sọ àti táwọn gbédè tí ń sọ kódà bí ò tiẹ̀ ní sọ̀rọ̀ kankan ìlú náà ni ó máa lù àtọmọ mùsùlùmí àtọmọ mọ́mù ni ó àtọmọ ọmọlẹ́yìn mọ́mù ni àtọmọ kan yóò gbogbo wọn papọ̀ ńlá ń jó mọ́tẹ́ ń jó fújì náà jó sàkùsàkù ẹ lómi ìgé ó tún lò jáàbù tí ó máa jó gbogbo eléyè jẹ́ kí èèyàn rojú ráyè kèé torí pé tá a bá ń ṣe tá a fi rántí ọlọ́run tá a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tá a mú fún ọlọ́run ṣe ìyẹn ní máa ń fa ìkọ̀fọ̀kànbalẹ̀ fún ni ọlọ́ni ala bi zikrillahi tatma'innul qulub ẹgbọ́ ìrántí ọlọ́run ní ẹbá rántí ọlọ́run kí ẹ máa gbọ́rọ̀ ọlọ́run kó máa tẹ̀lé òfin ọlọ́run òun ní máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wá ẹ̀yẹrúsìn ọlọ́run nínú ọ̀nà míì tí bàjẹ́ ń gbà wá ó wà ń bi kátàkárà wa tó pọ̀ jántí rẹ́rẹ́ tasafe lowo o di pele ni e mo pe awon yen sise agbiyan pe ta mo si aliktisab a kidnap yen a gbe sa lo itori kini jama ke yen mu omo gbe egbe ko si mu ko mo sa pe ala sa n na ni ise ba yen se nu bakana awon mi asarqo o le jija nti won o le an ni alafowarawa ni ko renet yi ẹ̀rí kẹsàlùjẹ nínú wà rẹ̀ ìrìn náà ni kó mú sẹ́ẹ̀tì àbí kó wọ́pọ̀ àwọn obìkan kó sáré mú àmọ́ àtàwọn sí alùsùsíyà àwọn táwọn sí armed robbery àwọn tó yẹ pé ní adigunjalè làwọn ilé ìfowópamọ́ a lè wọ́ inú ọjà ńlá wọ́n lè wọ́ eléyìí ẹni tí bá ń kàròyìn kẹsẹ̀ pé yóò tó ọjọ́ mẹ́wàá kó tó gbọ́ ojoojúmọ́ lélẹ́yìí wá ń ṣẹlẹ̀ láwùjọ pé wọ́n jíyàn gbé ní iye báyìí là ń wá tán fi gba àbí akọ́léṣẹ́ báyìí àbí ẹmọ gbọ́kọ́ lágbájá sẹ́ẹ̀tì rẹ̀ ń kọ́ wọ́n ti jàgbà lápò mi kí ló jàgbà jẹmọ́ sálùjẹ̀nu ni lára àwọn ọmọ èèyàn náà nì látara ibi tí ìwà àbàjẹ́ tó dé ọmọ gbọ́kọ́ ládùúgbò báyìí wọ́n ń gúnra wọn wọ́n ń para wọn eléyìí wọ́n ti payé báyìí nu wọn àwọn náà ti payé báyìí nú àwọn èèyàn eléyìí fún àwọn èèyàn pé àtibàjẹ́ bá ti ń dé òpin báyìí àsìkò ìgbẹ̀yìn ìgbà tánàbí sọ yìí ti bẹ̀rẹ̀ lọ torí pé sọ ni pé wàyẹ tòrò fi ìlhàrùjù tó bá ti ń dìgbẹ̀yìn ìgbà máa wá pọ̀ pípa wà bẹ̀rẹ̀ pé kí jẹ́ yẹn àníbi jẹ́ pé pé pípa ni o láàrin ọdún mélòó sẹ́yìn ó bá ti ń gbọ́ ó ti wá pọ̀ gan ọmọ àwọn kájà kíníkanlẹ̀ ní fúlàní ní àbẹ́ tí ò fúlàní náà àwọn ajínigbé ní àwọn adigunjalè ní ọgbọ̀n yẹn fọ́ ti kú lóòjọ́ kan náà ìbọn yẹn 50 kò tún nítorí tó jọ mẹ́rin tó ti tún gbọ́ mi nítorí kíní nítorí fáyẹn fẹ́ jayé nítorí kíní nítorí fáyẹn jìnà ọmọ ẹgbẹ́ pé àdúgbò báyìí a tún dá wàhálà lẹ́mẹ́ ọ ìbàjẹ́ ìṣe wa ń fa káàkiri nu àbóníṣẹ́ ọwọ́ ìbàjẹ́ pọ̀ láàrin wọn jáǹtí rẹ́rẹ́ àìlóòtọ́ mọ́ ó ti wá gbalẹ̀ èyàn ó ṣiṣẹ́ kò ní ṣe ètò yẹ kó lò òun kan ni ó lò àwẹ́ni tí ń tajà yóò tajà lọ́nà haram ní tí èé ṣe ń tó dáa yóò pè ní tó dáa gbogbo ìbàjẹ́ yìí náà ara rẹ̀ náà ni torí pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ dúró ti tẹ́sìn wa sọ ìdí ò bá ti dá kò náà ni àwọn èèyàn ń ṣe mọ́ṣẹ́ ń ṣẹ́nu kò káwọn mùsùlùmí anábìwá muhammad sallallahu alayhi wa sallam kẹ́ bísí onílẹ̀ hadith muslim aláàbí lọ́nà ọjà ńjọ́ kan ó dọ́ ẹni ẹnìkan tó ń tàn kan anábìwá fọwọ́ kan gẹ́gẹ́ bí báyìí náà fẹ́ ra gàrí lẹ́nà àbí ráìsì kára fọwọ́ kan ẹ̀rí ọ́ ní anábìwá rí bẹ̀ bálà tó ara tutù nísàlẹ̀ tó ké sí bẹ́ẹ̀ anábìwá ń sọ fún arákùnrin pé kí ó ní asọ́bà òsàmà ìrò òjò ló rọ̀ sí àbí omi ló dà sí aníbi pé ó tọ́wọ̀ fi yí tí ó dá ń sókè káyẹn mọ́ rí ìwọ́n tó ń ta táǹsì tó lọ kó ẹ̀sà sísàlẹ̀ ara ìdáná ni ó ìwọ́n tó ń tajà yí tí ó dá ọlọ́kó sísàlẹ̀ kọ́ mọ́ bá rí ara ìdáná ni ó ó lè gbàwẹ̀ dáadáa ṣùgbọ́n bí ọjà rẹ kò sì mọ́sí lọ́mọ lẹ́yìn ànábì tó bá ti wá yọ ẹ́mì kan ti àfẹ́ẹ̀tì àwọn yòókù náà yẹ mùsùlùmí kò gbọdọ̀ sínú àjọ ọmọ fọ́n bàjẹ́ ká báwọn yẹn ṣe ń ṣe nù kọ́ mùsùlùmí o àìpàtẹ́kì nínú bàjẹ́ àmọ́ ń wọ́nà bóò lásìkò bàjẹ́ kúnlẹ̀ bẹ́ẹ̀ ló ní ṣe ọwọ́ náà gbogbo tí ò bá ti bá mú agbọ́dọ̀ jìnà sí agbọ́dọ̀ lóòótọ́ lórí iṣẹ́ tá a bá ṣe bá a ṣe lóòótọ́ lórí ẹ̀sìn tá à ń ṣe agbọ́dọ̀ gbé débi iṣẹ́ tá à ń ṣe náà abẹ́ntí iṣẹ́ ìjọba abẹ́ntá àgbà ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní àmánà ìfọkàntán tá à ń lè fọkàntán torí pé òjò tó yàbá ti lè fọkàntán ni má tá ń gbé nǹkan sọ́dọ̀ ẹni tí ò ṣe é fọkàntán ní ara mi gbẹ̀yìn ìzàdúyì àtìlẹ̀ àmánà tó fàǹtẹ́sì anábi tó bá ti ń fi àmánà ráre ọjọ́ gbẹ̀yìn bá ti súnmọ́ ní o wọ́n tó gbaṣẹ́ tó ṣe àmánà kan lọ ti gbá ìwọ̀n ga léèrè ìwọ̀n tó ń ṣiṣẹ́ ìjọba gbogbo ẹ̀nà làjọ lámánà lọ́rùn ara wa anábi tó bá ti wọ́n fi ń falẹ̀ báyìí torí pé ìbàjẹ́ la fi ń falẹ̀ ìbàjẹ́ la kó mọ fẹ́ká lórílẹ̀ anábi ní ara mi gbẹ̀yìn ìgbà ní o nígbàtí àwọn sáwà bèèrè pé wà káífà ìdọ̀ àtùhà yá Rasulullah bọ́lá yíó ti máa fi kan ìjáfara ilé oníṣẹ́ ọlọ́run anábi ní ìzàwú sí dátil umur ila ghairi ahliha nígbà tó bá ti gbọ́rọ̀ lẹ́ni tí ó bá tó ṣe ìtọ́ ma ṣe tọ́lọ ma ṣe ara àbàjẹ́ kan náà àmì ẹni tí ó lọ́jà tó lọ́lọ́jà lòun àmì ẹni tí ti ń fún àbàjẹ́ kan náà àbẹ́ tó gbé sípò kan tí ó mọ̀ ń pa rẹ̀ tó ná sí jòkótì tinú rẹ̀ ń dún ẹni tó mọ̀ gan ẹ̀sìn ní kó tó máa kárí wọnú kó tó darí bọ ni ní kálukó mọ̀ rọ́ sí ẹfẹ̀mí náà síbí ẹfẹ̀mí náà síbí ẹ̀rí bákan náà nínú wà bàjẹ́ nínú àìdá tó tún fọ́nká láwùjọ òun náà ni àrọ́ṣùwà owó kọ́bẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ táwọn sí bribe inú tí ò dáná ni anábàmọ̀lá sọ́lá ní làánà lọ́rọ́ṣùwà ni mọ̀tẹ́ṣì ìyẹn pé ẹni tí ń fún yẹn lówó kọ́bẹ̀ àtẹni tí ń gbà ẹ̀rin ọlọ́run subhanahu wa ta'ala ó gbọ́n jù síkẹ̀ rẹ̀ nítorí kíni torí pé ìmọ̀ ń bá àwùjọ jẹ ni ẹ tó lẹ́tọ̀ọ́ sí nǹkan àníjẹ́ ó débẹ̀ ẹ tó yẹ kí nǹkan bọ́ sọ́wọ́ rẹ̀ àníjẹ́ torí pé òun ò lè sanwó yìí àmì ẹ tó yẹ kó wà ń pò kan látara pẹ̀lú nǹkan tí ò lè fara ẹ̀ yìí wọn fún àmì ẹ fìyà jẹ tí ò lẹ́tọ̀ọ́ ya nítorí kíni torí pé kò ní tí ó fáwọn yẹn ni àtẹni tí wọ́n ń fún ni tó pé tí ìkàbá ṣẹlẹ̀ nítorí wọn gbọ́kàn lélẹ̀ ni pé ìbá láti fún alókòwò kọ́ bẹ́ẹ̀ ìwọ náà fún bàjẹ́ ká ní àtẹni tí ń gbà àwọn méjèèjì náà ni ìyá ọlọ́run mọ̀ mọ̀ bá ẹ̀yin orísun ọlọ́run yìí tó wá jẹ́ bá kọ́ mi bẹ̀ nínú ìwà àbàjẹ́ òun náà ni tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ń fún àdádálẹ̀ ká bídíà àdádálẹ̀ ni tọ́nà ò fọwọ́ sí ó náà ń balẹ̀ jẹ́ ni torí pé tọ́nà ò pè lẹ́sìn téèyàn bá ń pè lẹ́sìn láwùjọ ìwà àbàjẹ́ ni àsìkò táwà yìí sì yára àwọn èèyàn tán láwọn ń sòde òde kíní à ń sòde àlìhíjìrọ̀ pé ànábì ṣe híjìrá ànábì ṣe híjìrá bẹ́ẹ̀ ni níta sì mọ̀ sí híjìrá ni pé al-intiqal min baladi shirik ila baladi islam kákòólu ẹbọ kákòólu kúfùrù tán ti jẹ́ kárẹ́ sísìn káwá gbéra ká mọ lọ̀lú láti mọ rẹ́ sísìn ìtànàbí ṣe nù nígbà tí wọ́n gbà fún nílùú mẹ́kà ìtànàbí ṣe nù ṣùgbọ́n lẹ́ni àyẹ̀ náà láwọn sẹlẹ̀bírẹ́tì wọ́n máa sóde wọ́n sóde rẹ̀ wọ́n ṣayẹyẹ rẹ̀ eléyìí àwọn yẹn lè fojú dáadáa o pé ẹ̀sìn ní ẹ̀sìn kọ́ ìbàjẹ́ káwọn yẹn ń fọ́n kánẹ̀ torí pé tí ò bá ti sínú ẹ̀sìn kódà ká fojú dáadáa o ìbàjẹ́ ní òmò jẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àbẹ́ni tó inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù wájú ọlọ́run òun náà lélẹ́yìí àìwá mọ́yé tó ẹgbẹ́ tó tún pẹ́ra rẹ̀ lẹ́yìn tí ń jíṣẹ́ ọlọ́run tó parẹ̀ ẹ̀ láàfà òní ẹ̀mí máa fún yẹn ní nǹkan tí ó tọ́lá òní jẹ́ kéèyàn máa gbé nǹkan lórí ta òní ó máa fún ní àdó tí ó máa gbé mì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà àbàjẹ́ òní ó máa sí gbẹ́rẹ́ kí gbẹ́rẹ́ sáwọn èèyàn lára òní ó máa gọ́sẹ́ òní ó máa gún jó nǹkan tí ó yẹ kó jó ẹ̀rí yóò lòun fi sóògùn fáwọn èèyàn náà ni ẹ wá wò tó lè wá pọ̀ láwùjọ ẹ̀rí tó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà náà ń lọ́dọ̀ wọn àbí ìtọ́lọ́hun wọṣẹ́ fáwọn èèyàn inú wà bàjẹ́ tó burú ni àìmọye ìdílé tó ti fi dàrú àìmọye àwùjọ tó ti fi dàrú àìmọye láàrin lọ́kọláya tó ti fi bàjẹ́ látara pé wọ́n ṣàfi kan wọ́n ni wọ́n wọṣẹ́ fún kan pé ìkànnì òní ń ṣe ẹlòmíì gan bá débi pé ìyá rẹ̀ ní ṣe wọ́n yà á rí ìyá àtọmọ ìbàjẹ́ olótó lè jẹ́ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ò gbọ́dọ̀ sí lórílẹ̀ mọ́ tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi èyí tó ní ṣe pẹ̀lú tẹ́sí ni èyí tó ní ṣe pẹ̀lú kátàkárà ni èyí tó ní ṣe pẹ̀lú múra ni èyí tó ní ṣe pẹ̀lú ìwà ni èyí tó ní ṣe pẹ̀lú àwùjọ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ sá fún gẹ́gẹ́ bí الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúsìn ọlọ́run látara àwọn ìwà burúkú àti ìṣe tí ò dáa tó fọ́n káàkiri ayé yìí jẹ́ kí ìtàmọ̀ sí al ìfọ̀kànbalẹ̀ kọ wọn láwùjọ àwọn èèyàn fọkàn tán ra wọn mọ́ bákan náà àwọn èèyàn wọn dúró ti ń tọ́nà ọba subhanahu wa ta'ala tí ó ní kí wọ́n ṣe tí ó fa ìfọkànbalẹ̀ fún wọn mọ́ ìfọkànbalẹ̀ sì rèé nítorí gbogbo aná ń wá ní ṣùgbọ́n tá a bá ń wá nǹkan agbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ ni ìtọ́nà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní tẹ́rìjù nàjá ta ọ̀rin ọ̀nà ibìkan ọfẹ́ gbọ́ ọfẹ́ là láyé òun wọn náà bá yọ sọ́rọ̀ ẹ bọ́lámtẹ́s lukumasa alikaha ṣùgbọ́n náà tá a tọ̀ débẹ̀ ọ̀gbá wọn ni iná sẹ̀fínà tàlá àtẹ́mùṣe àìlàlì yabas wọ́n mọ̀ pé ní ọkọ̀ ojú omi kèérì lórí yẹpẹ́ bẹ́ẹ̀ lẹni tí wọ́n náà bá yọ sọ́rọ̀ rẹ̀ kò wá ní lọ́nà tó yẹ kó rìn ó dà bí ẹni tó gbé ọkọ̀ ojú omi sórí yẹpẹ́ ni kò ní débi kẹ̀kẹ́ yìí túmọ̀ pé táwọn náà bá ń wá ìfọ̀kànbalẹ̀ káfẹ́ kónú ilà yìí lòyí gbogbo àwọn nǹkan tí ò bá mú láwọn àwà burúkú tó wà lẹ̀ ìlà gbọ́dọ̀ tì gbogbo náà ni ojúṣe yìí wà lórí wa mọ̀sùlùmíyà yìí ojúṣe wà lórí wa ó wà lórí olórí ìlú ó wà lórí ọmọlẹ́yìn ó wà lórí ọ̀gá ó wà lórí ọmọṣẹ́ anábíà mùsùlùmí sọ́lá ó ní kullukum ra'i fàkúlùkùn mọ̀sùlù àwọ̀rọ̀ ìyàtẹ̀ gbogbo yín ládáná jẹ gbogbo yín pátá náà láàbèèrè lọ́wọ́ yín bóòlẹ̀ ṣe dáná jẹ sí anábíwá gbé látòkù pé alìmọ́mù rọ́ọ̀rí olórí ìlú àwọn aláṣẹ àwọn aṣáájú aṣáájú ọ̀rọ̀ ayé ni àbí aṣáájú ọ̀rọ̀ ẹ̀sìn adáná jẹ ni wọ́n jẹ́ gbogbo àbájá yẹn gbọ́dọ̀ gbógun tì í èyí tó ní ṣe pẹ̀lú àwọn asọkásọ agbọ́dọ̀ gbógun ti ìrìnkúrìn agbọ́dọ̀ gbógun ti bóun náà ṣe lò wọ́n lo agbára tí wọ́n ní torí pé ní nínú tẹ́sí gbélẹ̀ náà ní ká lo agbára ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa anzalna al-hadid fi ibasu linnas fi ibasu wa manafi'u linnas wọ́n ní ọlọ́run aṣọ òfin ọlọ́run aṣọ hadid àwọn nǹkan aláàfáàmì tó tún pé irin ní jẹ́ hadith nǹkan tó lé ìyẹn pé nǹkan tá a fi gbófin dúró tí ó ṣàǹfààní fáwọn èèyàn torí pé tá a bá ń lo ọ̀rọ̀ ẹ̀rí àátún lo agbára ibi tágbára náà bá wà ìlànà bàbá sọ́lá nígbà tó ní káwọn pa wọn ọmọ wa ká máa kírun nígbà tó gbọ́dún mẹ́wàá kí ló ní ká jẹ́ fún wọn wà dìrìbú hum àlẹ́ ìhá wa hum bẹ̀ àṣírí tó bá pọ̀ ọmọ ọdún mẹ́wàá ẹ fún wọn lẹ́gbàá eléyìí náà àfi ń kọ́ bàjẹ́ ni pé ọ ní máa kírun bá a ṣe ń lo ẹ̀rí látùmọ̀ lo agbára yìí wá wà fọ́wọ́ aláṣẹ ànábì sọnù hadith abi sa'id al-khudri radiyallahu anhu ànábì àwọn sọ́lá ó ní mọ́rọ̀ minkum munkaro ẹnikẹ́ni tó bá rí tí ò dá tó rí bàjẹ́ fáliyùgà yírò bìyẹ̀dì kó fọ ara rẹ̀ kọ́ a sì rò páwọn olórí àwọn lágbára eléyìí ẹ̀rí bí tó ti mutí ẹ̀dá wọn ọlọ́pàá síta ẹ̀kọ́ wọn ẹ̀rí tó ti ń fagbó ẹ̀yìn tí ń rìnrìn kùnrin ń lágbèrè lẹ́yìn torí pé ní Uthman ibn Affan radiyallahu anhu wọ́n mú ọ̀rọ̀ kẹta fi tì sí a ní Uthman sọ pé inna Allah yaza'u bis sultan ma la yaza'u bil Qur'an àwọn nǹkan mi bẹ ọtọ́rítì agbára láàfin máa ń kọ́ tó yẹ pé tẹ́ bá ń lo Kùránì ẹlòmí ò fápẹ́lé ẹtí ń kó tí a fún ọtí yóò dá sìgá yóò dá tẹ́tẹ́ yóò dá Ọlọ́run ṣàánú wa náà ni bọ́tẹ́ bá fi agbára kún fún rẹ̀ pé ọ̀rọ̀ náà fẹ́ tó ọmọ ẹ̀rí agbára náà a máa ṣe ń gbà mí àwọn àni síwájú wá lò Umar ibn Khattab radiyallahu anhu ààrẹ tó fẹ́ máa fọ́n àwọn òròrí kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò bá mú ti ṣe Sabiq ibn Hasan ẹ̀rí arákùnrin àwọn ọkọ̀ àyà Kùránì ní fi ń gbára wọn lóòdì fẹ́ máa ráyẹ̀ tó fẹ́ máa tẹ̀lé Umaru ní ẹ̀bà ń pè wá Umaru sì ní aláṣẹ àwa mùsùlùmí gbà náà ẹni wàwa làbídù tó ní ẹ̀gún ni Umaru fi gbá gbogbo rẹ̀ ẹsẹ̀ jẹ̀ òun gẹ́ni wọn padà bá Umaru gbogbo pátipàti tó wà lórí mi ti ṣe kíni ó ti sá lọ báyìí ẹ̀rí àwọn aláṣẹ ńlágbára eléyìí tí wọ́n lo ọwọ́ wọn láti fi kọ àwọn àbàjẹ́ yìí mọ́rọ̀ àmì kò mú nkárọ̀ fàlìyògá yèrò bìyẹ́dẹ̀ kọ́ fọwọ́kọ́ níta lè fi kọ́ ni àní sọ pé ní ojúṣe ó wà lórí àwọn aláṣẹ àwọn aṣíwájú bákan àwọn aṣíwájú ẹ̀sìn tó àmà tiẹ̀ lágbára tẹnu à lágbára ẹ̀tọ́ lágbára wá lágbára fàlìyàgà yẹ́rẹ́ bí yẹ́dì tí ò bá lágbára tọ́ kó fẹnu kọ́ káwọn afáàná máa ṣe wá sí káwọn sàwọn adá yìí ṣùgbọ́n àwọn ọ̀mùtí àwọn ọ̀bàyédé yìí àwọn agbèrò yìí àwọn gbogbo wọn náà àwọn àfáà náà tún náà jẹ́ oníwàásí wọn àbí káíkó níwàásí ti tánú àmọ́ ẹ̀rọ pé táwọn ṣe tó dáa ní ẹ̀rí káwọn bá máa ṣe wá sí bó ṣe tó àti bó ṣe yẹ káwọn aláṣẹ náà máa ṣe tí wọ́n kí n kálukú máa kọ̀ lágbára mọ́ elé ojúṣe gbogbo wa ní bákan náà lọ pé ní wàrọ́jùlù rọ́ọ̀í fi ni oríṣiríṣi nǹkan ló wà lórí iṣẹ́ tí ọmọ rẹ bí ṣe bẹ̀rẹ̀ nánu ọ̀nà kò sí tó burú ń bẹ̀ ọ̀làjú ni wọ́n ń ṣe yóò di pé nítàlá àtọmọ̀ yìí náà ń gbọ́ tí ń wò tí ń rí yóò di pé ní ọmọ ọmọ jọ́yà àwọn èèyàn tí ò dá gbogbo eléyìí tí ò bá mú ní bákan náà ọdún ọmọ rẹ níbi àwọn tó fa gbọ́tà náà ń anábíà muhammad sallam tó ìsẹ́ fún aná ní pé alimarihu aláàdí ní khalili èyí ó máa ṣẹ̀sìn ọmọ ìyá rẹ̀ ní o èyí ó máa ṣẹ̀sìn ọ̀rẹ́ ayò ẹni tó bá mú lọ́rẹ́ ayò ẹ̀sẹ̀ ni ó máa ṣe falyanzuru ahadukum man yukhalilu kẹ́nìkan kan yín kó lajú lẹ́kọ́ wẹ́n tí ó mú lọ́rẹ́ ayò bákan náà lajú rẹ̀ lẹ́kọ́ wẹ́n tọmọ àwa la gbé wá ní àbọ̀ ọmọ náà nẹ́gbẹ́ wá agbọ́dọ̀ máa sọ èyí tó máa wò èyí tó máa gbọ́ agbọ́dọ̀ máa mọ́nítọ̀ ẹ̀ ṣé lè ló da eléyìí ni ò da gbogbo ẹ̀ la gbọ́dọ̀ máa ṣàkíyèsí rẹ̀ torí pé ní kálukú wa náà adanajẹ̀ la jẹ́ láti kọ̀ bàjẹ́ láti gbógun ti tí ò da bákan náà adébàmọ̀tà sálẹ́wọ̀n ni wàlúmọ́rẹ́ àtúrọ̀ ẹ̀yà tún fi bayti zawjiha bákan náà làwọn obìnrin náà nílé ọkọ wọn adarajẹ̀ náà làwọn náà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọmọ ìyá ní mọ sábà ń wá pẹ̀lú ọmọ jù mọ́jọ kọ́ máa rẹ wọ́wọ́ kú ọ̀rọ̀ náà mọ́ rárá kúra fún mọ́ ní táyé ń ṣe ẹ̀rí torí pé tó bá padà yá agbára rẹ ò ní gbogbo nínú tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ ní bákan náà wàrọ́jùlú bákan náà òun náà jẹ́ lórí fi sọ wọ́tọ́ ní sẹ́ńbì kan ẹ̀rí wọ́n náà gbọ́dọ̀ torí pé tẹ́sì sọ fún àti pé ta áwànù alàlìbírì wà taqwa wà látà áwànù alàlìsìmì wà lùdùwàn ẹnara yín lọ́rùn bí dáadáa ẹ mọ̀ra yín lórí ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ẹ̀yin jọ mẹlẹ́yìn bì kán sí ẹjọ́ ti ṣe ìwọ ló ń bá wọn yíwèé àbẹ́yìn tí ó dé lásìkò tí ó tọ́ ìwọ ló ni kó dé gbogbo náà bàjẹ́ ájọ rìnrìn àwọn lórí ìbàjẹ́ ni gbogbo náà la gbọ́dọ̀ kọ́ bákan náà inú ọ̀nà táàtù fi kọ ìbàjẹ́ òun náà ni ìkọ́mọ̀tì hudud èyí tí Islam ṣe tó fi kẹsẹ̀ járinu tó yẹ pé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ lúlé ní wọn lágbára eléyìí ìkọ́mọ̀tì hudud kí a mú hádùwá ìyẹn pé ìdájọ́ ẹ̀sìn tẹ́sí sọ lórí ọ̀rọ̀ kan ká fi rinlẹ̀ ìyẹn la fi rí fíkì jìnnà yáàtì yẹn pé criminal law nínú ẹ̀sìn Islam kìí ṣe ti táwọn kọ́ ní tẹ̀sìn filẹ̀ ẹni tí ń ṣe sì náà ó ní ìdájọ́ rẹ̀ káyí pé kẹsà abilékọ ẹ̀rí tán tí lọ́kọ àbóbìnrin ọkùnrin tó náà ti fẹ́yàwó tó bá ṣe sì náà tààtì rẹ́ẹ̀rí tó pé tó sì dọ́dọ̀ adájọ́ tí yẹn mẹ́rin kòrókòrò rí kí lọ́lọ́ni ọlọ́ni àsáni wàsáni yàtú àsáni yàtú wàsáni oníṣìnà lóbìnrin àti lọ́kùnrin fájìlì dú kó làwáhìdì mínú hùmà mí àtàjálìdà ẹ fún wọn lẹ́gba ọgọ́rùn wala ta'khudhukum bihima rafatun fi dinillah ẹ mọ̀ ní ẹ̀ ń sanu ẹ̀sìn ọlọ́run ló délẹ̀ yìí falyashhadu adhabahuma ta'ifatun minal mu'minin ẹ pé mùmìnì ẹ ànẹ́sì gbogbo wa ẹni tí bá tó ń ṣe kó náà rí bí tiẹ̀ náà ṣe já sí lọ́jọ́ lókọ́ lú ìtó náà sọ pé ẹmọ́dá lóyìnbó rí ṣe ń fi ń fáwọn èèyàn ní agbára pé máa ṣe tẹ́ lọ irọ́ ni wọ́n ń pa ní nítorí wà ní alukur'ani ìtọ́jú kò pa ìyẹn wà ní alukur'ani kọ́lọ̀ tó ṣe násìkò rẹ̀ ṣùgbọ́n wà ní súnà níbi àlàsálá tí ó mọ́rù láwọn jù kò yẹn báyìí láyé àníbi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí la gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n mùsùlùmí ẹni kọ́ tako lé ní pé níbo náà ti rí inú kùránì náà ló wà ẹ̀rí tó bá ṣe bẹ́ẹ̀ fáwọn oníṣìnà ẹ̀rí pé ṣìnà

wọ́n fi sẹ́wọ̀n ogún ọdún tó bá tó dé yóò dọ̀gá sí ni gbọ́n tó bá gbé kan lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ gò ní jẹ́ kó jòkó táwọn tó náà fẹ́ máa ń bá wọn rìn pé ẹni tó gé lọ́wọ́ ajẹ́ pé eléyìí náà ń jalè láì tiẹ̀ tí mu ìmọ̀ bá rin wọn ajẹ́ pọ̀ rẹ̀ rẹ̀ ni gbogbo eléyìí tí Islam gbélẹ̀ òun náà ni ó yẹ ká ìyẹn ló fọdẹ́ pé ìkan nínú àwọn ronúronú wọn nílẹ̀ Amẹ́ríkà ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ó sọ ọmọ bọ́ wọn ò ní kí ìlú àwọn kó Islam òní ká ń lo káàdì o ṣùgbọ́n nínú àwọn àwọ̀ ọ̀daràn táwọn ń rí nílùú àwọn yìí òun ò rọ́nà tán lè fi gbógun ti tó tó ìtí wa sallallahu gbogbo ọ̀nà lamẹ́ríkà lò lórí ọ̀rọ̀ tí ni lórí ọ̀rọ̀ kápá ni náà ni káwá Saudi Arabia ń sìn ti gbọ́ tó bá sì sá àwọn òní fi bò ìyẹn lẹ́fi rí nínú Nàìjíríà wa iná amúlísì kan jáde jọ àwọn ọmọ ẹni gbọ́ ẹni wọ́n pẹ́ lágbẹ́já o àwọn kan já o àwọn fífítì para wọn níbo lẹ́ẹ̀ ti gbọ́ ṣùgbọ́n tí o bá ti sẹ́sìn tí o bá ti gbogbo ẹni ọmọ ọkọ̀ ni bákan náà nínú ọ̀nà tátù fi sá fún bàbà jẹ́ kálukú náà gbọ́dọ̀ dún ní mẹ́sìn ọlọ́ ẹ̀rí ayọ̀bá ní ìka tó bá dilẹ̀ lábẹ́gé ẹni tí ekirun tí egbá rẹ̀ yóò dọ́mí èsù náà ní ṣètọ́nù ó sì lò torí ṣètọ́nù ní àwọn ọmọ ẹ̀yà tiẹ̀ ọlọ́wà sùpánà wátánà ṣayàtínú lè ní ìsìwàlì jẹ́ yóò hì ọmọ yéésù tèèyàn àtàlùjẹnú wa wọ́n máa ń sẹ́ndì ọ̀rọ̀ ọ̀bàjẹ́ síra wọn ni ìgbà tó bá ti sọ̀rọ̀ ọlọ́run yóò gbá náà ni yóò sì máa lò ẹ̀rí sókùrùfà lùkọ́ọ̀lù gbòòrò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tànjẹ gbogbo eléyìí la gbọ́dọ̀ mójútó káti lè bá gbógun tiwa bàjẹ́ bákan náà ká má bo níbàjẹ́ ṣe ká má bo níbàjẹ́ rìn ká má tinukù ran ọmọ ìyá rẹ̀ tó já lábòsí lọ́wọ́ abẹ́ni tó sàbòsí fún àwọn sọ́wọ́n sọ pé wàhálà nàǹsúrù zaliman agbọ́ pé mazluman agbọ́ pé ẹni tí wọ́n ṣe àbòsí fún àárẹ̀ lọ́wọ́ láti gbẹ̀tọ́ rẹ̀ bó láṣẹ wá rẹ ni tí ń sàbòsí lọ́wọ́ sátúmọ̀ á bá sàbòsí ni ànábì ní ẹgbà ọwọ́ rẹ̀ mú ẹjẹ́ káyẹ̀ mọ̀ pé lágbájá o ọ̀daràn ni o káyípẹ́nu ọjà náà ni oníbàràǹdà ni àfọ̀n onímọ̀gòmọ́gó ni o káìpẹ́ bí iṣẹ́ náà ni oníbàjẹ́ ni ó káìpẹ́ láwùjọ ní ẹ̀jẹ̀ ká mọ̀ ẹ̀ràn lọ́wọ́ nu ṣùgbọ́n ká máa bò ó kárí tí ń ṣe wọn a mọ̀ bò láṣìírí ni ẹmọ́jà sírí rẹ̀ tú ara tí bàjẹ́ tí fi ń fọ́n ká náà ni abẹ́ náà bá subhanahu wa kó tu ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó bá tún àwùjọ wa ṣe kó ṣe wá ní ẹni rẹ̀ bákan náà abẹ́ pẹ̀lú àánú rẹ̀ àti títóbi rẹ̀ kí ó ṣe nìkankan alẹ́ ní ìkẹ́ lọ́yé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa pàápàá jọ̀lọ́ mùsùlùmí kọ́nà wa kọ́mẹ́sà bá dúró tì wọ́n kó máa fún wọn ní kó bá kó fi ẹ̀tọ́ wa kó jẹ́ kí á rí gbà lọ́wọ́ wọn bákan náà tó jẹ́ tiwọn náà lọ́wọ́ tiwọn káwọn náà rí gbà kó yọ wọn sí wa láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in